أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أسقف وبالان a ń tọrọ ìkẹ́ àti ẹgẹ̀ fún àfáàwà àgbà olùfẹ́ wa olùsùpẹ́ wa aṣíwájú wa annabi wa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kuma bá nábi ní àtàwọn ará ní àtàwọn sọ̀hábà rẹ̀ a ń bẹ̀rẹ̀ wọn bá kó sànú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jẹ̀má lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lẹ́gbàá ọlọ́mọsáfà ní ẹ̀yí wa àtàlùkẹ́ àmọ́ ṣúra kan kí lọ náà ní sọ́tò náà àyà 58 láti gbèrà lónìí ibi tí ń jẹ́ orúkọ kàlí ní ọgbọ̀n oṣù Ramadan 1447 ọlọ́yá ayọ́ lẹ́bí na amánu lè ṣàzẹ́dókà أعوذ بالله من الشيطان الرجيم من همزه ونفخه ونفته يا أيها الذين آمنوا ليستأذنكم الذين ملكت أيمانكم والذين لم يبلغوا الحلم منكم والذين لم يبلغوا الحلم منكم ثلاث مرات من قبل صلاة الفجر وحين تضعون ثيابكم من الظهيرة ومن بعد ومن بعد صلاة العشاء ثلاث عورات لكم ليس عليكم ولا عليهم جناح بعدهن طوافون عليكم بعضكم على بعض كذلك يبين الله لكم الآيات والله عليم حكيم وإذا بلغ الأطفال منكم الحلم فليستأذنوا كما استأذن الذين من قبلهم كذلك يبين الله لكم آياته والله عليم حكيم والقواعد من النساء التي لا يرجون نكاحا فليس عليهن جناح فليس عليهن جناح أن يضعن ثيابهن غير متبرجات بزينة وأن يستعففن خير لهن والله سميع عليم أكبر الله سبحانه وتعالى ṣàlàyé fún arábìnrin rẹ̀ sóra yìí pé sóra yìí ó wà nú àwọn reformation àwọn ìbútí ayé táwọn yẹn tí ń lò rẹ̀ Islam wá dé tí wọ́n fún ní an ideal Islamic society ọlọ́wọ́n á dùkú yá ayọ́ lẹ́bìnà àmánu يستاذنكم الذين ما wá ìyànlọ́wọ́ ìyọ̀ǹda fún tó wọlé pẹ̀lú yín inú àwọn ẹrú yín jàdọ̀ pé wọ́n lè wọlé àwọn akọ́mbẹ̀ pẹ̀lẹ̀dún lẹ́mìyẹ blégún holm àtàwọn tó wọ́n tí bàlágà wọ́n lè máa wọlé tó àwọn obìnrin pẹ̀lú bí wọ́n gbà tó wà ní ọ̀sẹ̀ ọ̀sọ́ wọn minkum tọ́látà marat àwọn àyè mẹ́ta sọláàtì fàjẹ̀ aláàkọ́ mú tó wọ kẹ́tẹ́kẹ́tẹ́ àṣùbá nígbà tó sàhóòrì yẹn tàbí kí àṣùbá gbogbo alẹ́ yẹn ọmọ ọ̀pọ̀lọ̀ wọ́n mẹ́rẹ̀ ìbáyọ̀dá lọ́dọ̀ àwọn òbí ẹ̀ ó di ní kọ́bí sọláàtì fàjẹ̀ síwájú kẹ́tẹ́kẹ́ àṣùbá wàhíná tàdà ó na fi yábẹ́kùn mìíràn zahira lẹ́yìn náà gbẹ̀tẹ̀ bá bọ́ sọ́lẹ̀ lẹ́yìn bàtà bá ké tó tó bá mú níbi ìdí àsìkò tó máa ń pe kò lẹ́yìn àyẹn ẹtí ẹ̀sà ó ní wa ọmọ ọgbọdọ wọlé ẹ̀tọ́ tó gbá yọ̀dá náà sàlámù alaikum wa alaikum sàlám síkí wọlé wọlé ìgbé sàlámù alaikum alaikum wà wọlé ara o bó láti pé omi omi ń bá ní sọlá tó ìṣá àti lẹ́yìn bàtà kí irun ìṣá ìtàn ọmọ ọgbọdọ wọlé tó àwọn òbí ẹ̀ lọ lẹ́yìn tó àwọn àsìkò mẹ́ta tẹ̀lé máa bọ́ra alẹ́ nù pé ẹbọ́ra alẹ́ tó wọ́n ó di lẹ́sà aleikum jona wọ̀lẹ́sà aleikum wọ̀lá aleihim jona ò sí fún yín ò sí ìbáwí fáwọn náà bá dàhùn lẹ́yìn àwọn àsìkò wọ̀nyí àwọn àsìkò yìí kún wọ́n lè wọlé ó di wa tọwàfóòna tó máa mọ̀ bọ́láàrin wà ní ara yín كذلك يبين الله لكم آياته báyẹ̀ ni aláìsí sàlàyé àwọn àmì rẹ̀ àwọn àlàyé ẹ̀kún ilẹ̀kùn rẹ́rẹ́ gbogbo ẹ̀ náà wọ́n gbàgbé pé òfin tó lè mú àlàáfíà ìgbìnà sí ọ̀wọ̀ ìsúní ọdẹ ọlọ́run ni wallahu alimun hakim ọlọ́run gbogbo ìmọ̀ sí ẹni gbogbo ọgbọ́n sí ẹni wa tí àwọn ọmọ na náà bá ti wá bàlágà òṣìṣọ́jẹ́ sáàbínú kọmọ sáàbínú lẹ́rí ìrìnàmì kọ̀pútọ́ náà máa gbàyọ̀ǹda gbogbo àtòrípù náà bí àwọn tí wọ́n síwájú wọ́n ti gbàyọ̀ǹda ní káwọn máa gbàyọ̀ǹda kó tó wọlé ní kọ́bìrìhìm ni àwọn àwọn fún yín alimun والقواعد من النساء àtàwọn obìnrin ló dàgbàlagbà fẹ́ pé alẹ́tí láyé bí ó nà nìká àdúhùn ìyé tí káà tó fẹ́ so ìjì máa fẹ́ lọ lé ọkọ̀ máa ọmọ ìrọ̀lẹ́ ọ̀lẹ́ta alẹ́yìn na dùnà kò sí aburú fún àwọn bẹ́ẹ̀ kò sí bàwí fún àwọn bẹ́ẹ̀ ìyá dáná sí mú tabarú ìjà àti bìzí nà kí pàkà wọn náà máa mú ọ̀ṣọ́ o pẹ̀lú ọ̀ṣọ́ láàárọ̀ o yóò di ẹjà wàrà yóò máa múra yóò máa tọ́tì ká ara o kò sí yẹn ويستعففنا خير لهن كما قل عن جانو كما مرد دا إلي لبدا تفوا وبريا والله السميع عليم الله بالبرو جلو أبو نما جلو ẹwọ àwọn ètò tọ́lọ́n gbé kalẹ̀ nípa ìwọlé àwọn ọmọ wa ليس على الأعمى حرج ولا على الأعرج حرج ولا على المريض حرج ولا على أنفسكم أن تأكلوا من بيوتكم ولا على أنفسكم أن تأكلوا من بيوتكم بيوتكم أو بيوت آبائكم أو بيوت أمهاتكم أو بيوت إخوانكم أو بيوت إخوانكم أو بيوت أخواتكم أو بيوت أعمامكم أو بيوت عماتكم لا أكبر أو بيوت أعمامكم أو بيوت عماتكم أو بيوت أخوالكم أو بيوت خالاتكم أو ما ملكتم أو ما ملكتم مفاتحه أو صديقكم ليس عليكم جناح أن تأكلوا جميعا أو أشتاتا فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم تحية من عند الله تحية من عند الله الله مباركة طيبة كذلك يبين الله لكم الآيات لعلكم تعقلون الله سبحانه وتعالى وانسى ما زعيتوا nípa àwọn tí wọ́n lè gbọ́n arọ́sọ wa àti wọ́n lè wọlé wa ó dé wa láwọn àsìkò míì lẹ́yìn tí alára àmà àhàràjù àkọ́jú ìpẹ̀kù sígbàwí fún kọ́ wọlé rí wọ́lá alàlàárọ̀jì àhárajì bẹ́ẹ̀ ni arọ náà kò sígbà wí fún wọ́lá alàlàmàrọ̀dì àhárajì kò sígbà wí fún ẹntí ń sáré náà tó wà lórí ààrẹ wọ́lá alàmfẹ́sẹ̀kùn bẹ́ẹ̀ náà ni kò sígbà wí fẹ́mi ara yín nígbà ìwọ́n lórí ara yín bá àǹtí àkọlọ́ mi gbòyó tìkùn kẹ́ máa jẹun papọ̀ nínú ilé yín àwọn obòyó tí a bá ikùn àbínú lé àwọn bàbá yìí pẹ̀lú bàbá rẹ̀ ní kọ́ jẹ́ ọmọ sábúrú mẹ́ àwọn obòyó tí ọmọ àtìkọ̀ àbí àwọn ọmọ inú lé àwọn ẹ̀yà yìí àwọn obòyó tí ìhùwánìkùn àbíbí àwọn obìnrin tó àmà ah, mẹ́kùn àbí àwọn alé àwọn ẹ̀gbọ́n bàbá yín àbábòrò àwọn ọkùn yín nìyẹn àwọn obìnrin tó àmà ti kùn àbí bòrí àwọn àǹtí yín ah, àbúrò màmá rẹ̀ àbí àbúrò bàbá rẹ̀ àbábòrò màmá rẹ̀ àwọn obìnrin tó àwà lẹ́kùn àbí àbúrò yéèyàn bẹ́gbẹ́ lóbìnrin ọdí ọmọ mọ́mọ́látún mọ̀fàtí àwọ̀ lẹ́gbẹ́ ẹni ní ọ́fíìsì sẹ́pẹ́ ilẹ̀ ní kọ̀ǹtíò bẹ̀ lọ́wọ́ àwọn sọ̀dí kíkùn àbí àwọn ọmọ ọ̀rẹ́ yín ọ̀rẹ́ ìmùlẹ̀ tẹ́ fọkàtára yín lẹ́sẹ̀ alẹ́kùn jùlọ àǹtàkùnrin jẹ̀mí àǹtàbùrú ń bẹ̀ kẹjọ dáwọ́ sí oúnjẹ kanáà kẹjọ jẹun papọ̀ àwọn aṣááta àbí tó ń kálukú gbogbo tiẹ̀ kọjá tiẹ̀ فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم تباوى نوري السلامة سرعين كل أبيو كان يكملين السلامة سرعين فقوي مصفوا أنجوني في النبي محمد صلى الله عليه وسلم أقوى لهم يقتلهم في دابه وأقوده أما يقول أني بسم الله توكلت لله فقوى يجب السلام عليكم كل أبيو كان يكملين السلام عليكم بسم الله ولدنا بسم الله خرجنا وعلى ربنا توكلنا ọlọ́run tó sálímù ara àǹfóṣekùn kẹ́ sálámà fórí ara yìí ó dé tàhíyàtò min indìlá sálámà yìí rẹ̀ pé kíkí kí látàdà ọlọ́ọ̀bá ni ọlọ́ọ̀bá mubarakata ni àlùkọ yìí bàtẹ̀ gídé kún fáwọn orí ajẹ́jẹta tó dẹ̀ tún máa tí ó sí ẹgbẹ́ mẹ́ kàbáríkà yìí bá yìí lọ́wọ́ ọlọ́kùnmá àyà bẹ́ẹ̀ lọ́n tẹ́lá àwọn gbogbo àwọn kan yìí torí ọkà wà wọlé salamu alaikum wa alaikum salam òbí sọ pé wọlé wọlé láìgbà yọ̀dá ó lè wà ń hò ó lè máa sinmi ó lè yẹ wulẹ̀ ọmọ ìlà garlic gbogbo ilé ìṣe tọ́ni ti gbàgbẹ́ wọlé ni ó di wa ọlọ́mọsá sọ̀rọ̀ yìí náà. إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله وإذا كانوا معه على أمر جامع وإذا كانوا معه على أمر جامع لم يذهبوا حتى يستأذنوه إن الذين يستأذنونك أولئك الذين يؤمنون بالله ورسوله فإذا استأذنوك لبعض شأنهم فأذن لمن شئت منهم واستغفر لهم الله إن الله غفور رحيم الله سواء المؤمنين دودو الله أعلم يا مؤمنين دودو أعلم بأيك إيماني وقلوا ولا دا ọlọ́wọ́n innama al-mu'minuna alladhina amanu billahi wa rasulihi tó ń ṣe aláwọn mọ̀mínú lòdó àwọn náà tí wọ́n gbọ́lọ́wọ́ bá gbọ́ àtòjíṣẹ́ wa idha kanu ma'ahu ala amrin jami'in tó bá ní nǹkan kan tó ń jọ ń ṣe lórí àbábàrí kan tí wọ́n ń jọ ń ṣe papọ̀ ní àbí ojúmọ̀ wọn kí ọmọ ìrọ̀dá rẹ̀ lam yazhabu hatta yasta'dhinuka yasta'dhinuhu wọn ò ní kú bẹ̀ ọ̀sán ọ̀sán àti mọ̀ lọ إن الذين يستاذنونك بي أولئك الذين يؤمنون بالله ورسوله ترى أن بايا نقول ما له àwọn náà làwọn tí wọ́n gbọ́lọ́ ọba gbọ́ àtijọ́ gbẹ̀ndẹ̀ alkiyama tí ó lè gba òjì ọlọ́ọ̀bà gbọ́ ẹ̀yìnzàzẹ̀lókà lè bá ní ṣáàmì mọ́ àtọrọ yọ̀ndájú àwọn nílé gbọ́ àwọn ní alámọ̀rí kẹta àwọn fẹ́lẹ̀ yanjú ọkọ̀ ni fáàbùrù lè ṣe ìtàmìnì fún wọn bá fẹ́ náà dánú wọn ìgbàgbẹ́gbà kò sí sáyẹ̀ntì ọdẹ wọ́n wọ́n lè bá wọn tọ́ra fún ìdọ́dọ̀ ọlọ́ọ̀bá inna Allaha ghafurur rahim ọlọ́ọ̀bá ọba tí máa forí ọba tí máa kẹ́mi wọ́n sì àforíjì ọmọ sí ọlọ́ọ̀bá wa láyàtà náà látẹ́jì àlò. látẹ́jì قد يعلم الله الذين يتسللون منكم لواذا فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم ọlọ́wọ́ bá ń kìlọ̀ fún wa pàápàá jùlọ àwátá ń takò súnà kásọ̀ra wa ìwọ́tọ̀ ma takò súnà nabi muhammad sọ́ra rẹ̀ wala taj'alu du'a ar-rasul bainakum ka du'a ibadikum ba'da ẹmẹ́ máa pèrè ayín قد يعلم الله الذي تسللون منكم اللهم وتما يلا عن جدي اللهم لواذا وما يلا فليعذر الذين يخالفون عن امره السرعي السرعي ايت ان يقع سلب سلم tí ó máa tó bá ti ẹ̀tẹ̀lé súnnà tó tún yapa rẹ̀ tó takò ẹlòmí kò ní tẹ́lẹ̀ bá yìí takò فليعذر الذين يخالفون عن امره ọlọ́wọ́ bá ní àwọn tó ń yapa rẹ̀ tí wọ́n yapa súnà níbi ìṣẹ́lá wọ́n sọ́ra wọn àti àlejòlá àtúnṣe bá wọn fìtìnà kí fìtìnà bá ṣẹlẹ̀ sí wọn fún àdìpò kí àwọn ìṣẹ́bà ọmọ àzáàbò na alẹ́ àbí ẹlẹ́tẹ̀ẹ́lẹ́rù mú bà jẹ wọn ọlọ́mọ fi ẹlẹ́tẹ̀ẹ́lẹ́rù jẹ wa kárí pé gbogbo gbà à ń gbìyànjú àtẹ̀lé súnà níbi ìṣẹ́lá eléyìí náà ni a máa jẹ ẹlòmí ọmọ kankan ẹlòmí ọ̀fẹ́ ọlọ́run já wà náà tó ń sọ lórí àtàlùkíyàm náà alá inna lillahi ma fi samawati أنتم عليه ويوم يرجعون إليه فينبئهم بما عملوا

wọ́n máa dáwọn padà sọ́dọ̀ ọlọ́wọ́ bá àyílọ bí ohun jẹ́gbọ́n wọ́n lè dáwọn padà ní ìtúdùn títí wá fún ọní ìrò bí máa àmìlò pẹ̀lú tó ṣe níṣẹ́ wallahu bi kulli shay'in alim ọlọ́wọ́ bá dẹ̀ ní onímọ̀ǹkà gbogbo nǹkan gbogbo nǹkan lọ́wọ́ bá ní mọ̀ǹkà rẹ̀ wọ́n tó ń ṣe gẹ̀mí tí ọmọ tọrọ ọjà sí ọmọ tọrọ ọjà sí ọlọ́run sáré máa ṣe mo máa tẹnu máa fún wa nípa ọ̀rọ̀ Abdullahi bin Mas'ud radiyallahu anhu ọ̀rọ̀ yẹn báyẹn rẹ́rù tó bá lọ bí jẹnáìzà torí pé nǹkan ó ń tọ́ wọn mùsùlùmí ni ọdẹ lùgbùdá islam ọdẹ tó kú ní islam yóò bá dúpẹ́ lọ́wọ́ lọ́ọ̀bà lórí àwọn tó parí tí wọ́n ní islam àwọn ti jẹ́ àwọn tá a wà láyé là àti ìmọ̀ tó lọ́wọ́ ọjà sí kọ́lọ̀ jẹ́ àpàdé ìdádẹ́ ọlọ́ba pàápàá bí lọ wọ́n tó ń eh, tí wọ́n ní sí farama àwọn kọ́ máa takò ee eh, ni

wallahu bi kulli shay'in alim ọlọ́run ọba dẹ̀ ní onímọ̀ nípa gbogbo nǹkan lọ́fàá wákàtí àfà dá pé walaw anna idha mitna turikna wákà yẹn wà very very important bá àti ẹ̀mọ́dédè lárúbáwá ká mọ̀lédè yorùbá ìtura ikú tó bá ti kú tó parí náà nìyẹn bí ọ̀rọ̀ àwọn kan pé kúlè rẹ̀ ẹ̀sẹ̀ ni lakana mawtura hatan li kulli hayyin àbáni gbogbo bá kú ọlọ́sìn mi ni kọ́ ọlọ́sìn mi ni wọ́lákínà ìgbàmítìnà bọ̀ ìsìn àmá ń kú báyìí wọ́n tí kò bẹ̀rẹ̀ ground wọ́n ti gbí àjẹ́dẹ́ wọ́n ma bèèrè kọ́ṣẹ̀ lọ́wọ́ wa wọ́n ní sàálà à ń kó lè ṣe wọ́n ma bèèrè gbogbo nǹkan lọ́wọ́ wa ọlọ́ọ̀bá járí dáhùn dáadáa jáàsí dáadáa kálùbà rí dáhùn dáadáa eléyìí ní parí sóòrọ́tò nọ́ọ̀r èyí tí a kà tó ṣe déédéé bẹ́ẹ̀ ọlọ́mọsá kàrẹ́ ti fún ọlọ́ọ̀bá ìdíjẹ́ mistakes rẹ̀ nígbà fúrújì ọlọ́ọ̀bá آب وذي سورة الفركان وذي سورة الفركان سورة تنجيه القرآن قرآن تنجيه الفركان اللهم بلا سورة لكم بسم الله الرحمن الرحيم تبارك الذي نزل الفركان على عبده بسم الله الرحمن الرحيم تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولداً ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء وخلق كل شيء فقدره تقديرا ألم بلع سورة إكالو بيبكو أتيني فنعري إنه بيبكو بيبكو أتيني lọ́ni àwùdùbíláì bí na ṣètọ́nù rọ̀dìm súra ìwà náà súra makiya tó náà sọ ń pa òṣòrò bí nípa àtàkìlẹ̀ islam nípa àkídà àtàwíd lọ́ni tabárakàlẹ́bí nàbílẹ̀ furkana ala abdi ìbùkún gbogbo gbà tí olùkìlọ̀kìlọ̀ fún gbogbo ẹ̀dá pátápátá gbogbo ẹ̀dá ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá táwọn alẹ́bí láolmọ́lùkù sọmọ wàá tí wọ́n àrùn òun náà ló dìjọba àwọn sọmọ àtìlẹ̀ ọ̀làmìyàtàkìdù wọ́lẹ̀dà ọlọ́ọ̀bá yóò bímọ ẹgbẹ́ à ọmọ ọlọ́ọ̀bá lè já lọ túnrẹ̀ kò sí ọlọ́ọ̀bá ọ̀làmìyàkùnlá òṣèré kòmùsùlùmọ́ ọlọ́ọ̀bá yìí kò ní orogún níjọba rẹ̀ pé ẹlẹ́gbẹ́ rẹ̀ ní kò وخلق كل شيء ولد بوبون كفلا فتا بوبون كفلا تا انت ام انت ام انت ري فقدر او تقدير او يت بجور بيتي كو كو بجور اني وا ما اركان الايمان هذه اركان الايمان بعد ما دار اي فون النبي محمد اللهم ما ما انا جبريل سي كبي حديث يا عمر بن الخطاب قال بينما نحن جلوس عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم ní ọjọ́ kan àjókò tí òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam yàní àwọn sàábẹ́nu àwọn student alẹ́bìn Islam ìtọ́ra alayna rajulun arákùnrin kankan yọ síwá ní ṣẹ̀dídù bí yáàrí siyar aṣọ ẹ̀sùn fún ní gínegí ṣẹ̀dídù sawadu shar inú orí ẹ̀bí lúkìrìkìrì láàrírọ alẹ́yẹ asalu safar ààrí àpẹẹrẹ tó wà lórí ìrìn àjò ní torí jọ́ ọdún gbogbo ràǹkú ní àbí ẹ̀sìn àbí kẹ́lẹ́kẹ́tẹ́ ni ogun ẹ̀sùn wà gbàgbà ولا يعرفه منا أحد جب دعا لكم في الجمعة حتى جلس إلى النبي صلى الله عليه وسلم tóbi ọjọ́ kúta mi ìṣẹ̀lẹ̀ ní bẹ́bà bẹ́dá ní arákùnrin ẹ̀ngbà tó bèèrè àwọn àbẹ́rẹ̀ tí wọ́n lọ ní ìbéèrè bẹ̀rẹ̀ bí àbẹ́rẹ̀ ní àjẹ̀lẹ̀ ìmáàn ẹ̀mí ajá máa fura sí ọ̀rọ̀ àbíbi ìṣẹ̀lẹ̀ واو عتبه وملائكته وكتبه ورسله واليوم واو لقد أنا ضد بالقدر وقد وأن تؤمن بالقدر ولا بلا ولا قدر ولا بلا جاء ولا جاء بقدر بس بقدر ọmọ ìyá wa kan nínú àwọn jẹmọ́ wa ń gbà yìí àbú ìsìlámíyà bàbá ìjà ó sọ̀rọ̀ kájọ́ náà gbagba sí bàyá di pé kájọ́ àráfà yóò mú ẹ yóò mú ẹ ní comfort tranquility kò ní mú ẹ ti wàhálà ó gbà pé tiẹ̀ gbìyànjú ni tó bá rí tó fẹ́ fine and good ọlọ́run kọ́ ọmọ pọ́ òrìṣẹ́ rẹ̀ ó kàn ní jókòó kó ká ọgbìnra tó ọba bẹ̀ rí nàfi ọlọ́run bá ní ẹ̀kọ́ pé orí ẹ̀ láàmú oníbanújẹ́ pọ̀ bí ètò apọ̀táṣẹ́ máa gbé ọmọ ìlàdọ́ àlìkì ọlọ́mọ fàárẹ̀ sí wọ́lọ́mà ọlọ́mọ bá ní ìbárakà lẹ́bí lọ́jọ́ ìṣòkàrà àlà àbí àbí ọlọ́mọ bá tó ìbùkún gbogbo ìgbà kó máa bẹ̀kọ́ ọlọ́mọ bá tó sọ̀fàlẹ̀ fún ẹrú ẹ̀mí alfurkan tí ó máa múlò ní wà lọ́tọ̀ tó máa mú rọ́rà sọ́tọ̀ ìyẹ kúrò ní àwọn ẹlẹ́mí ní bá jẹ́ kìlọ̀kìlọ̀ gbogbo onáà ní níjọba àwọn sánmà àtìlẹ̀ ọ̀làmìyà jákèdè wàlàdà ọlọ́ọ̀bà òbímà ọ̀làmìyàkùn láò ṣẹ̀rẹ́ olùfẹ̀kùnlẹ̀ rí ológun nínú ìjọba rẹ̀ òkàlọ́gà kó lọ ṣe èlò ọ̀dàdà gbogbo kọlọ́dà ọ̀kadọ́ra ò tẹ̀kùnlẹ̀ ọ̀dà pẹ̀lú rẹ̀ ilé ìlú ìdìbà ilé ìlú ìdìbà gbogbo آلهة لا يخلقون شيئا وهم يخلقون ولا يملكون لأنفسهم ولا يملكون لأنفسهم ضرا ولا نفعا ولا يملكون موتا ولا حياة ولا نشورا ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala wọ́n rò ipa wọn aláìmọ̀kan àwọn ọ̀ṣẹ́bọ́ ittakhadhu min dunihi aliyata wọ́n mú àwọn kùnmít wọ́n jọ́kì fúlẹ́yìn ọlọ́wọ́ bá la yakhluquna shay'an àwọn tó wọ́n dáǹkà kaba èsì lásán ọlọ́run tó fún wa nínú sí ọ̀dà gbogbo àwọn tí wọ́n jọ́sì fún àdáwọn ni wọ́lára mi tó rẹ̀rẹ̀ àǹkóso ìdọ́rọ̀ wọ́lá náfà yóò ní agbára láti sọ orí kan fún àwọn bẹ́ẹ̀dẹ̀ ni wọ́n rẹ̀bára kan láti ti àbúrúkà fún fún àwọn àbí kó tẹ́bọ̀rọ̀ wọ́lá náfà àbí àlè fa àǹfààní kan fún àwọn wọ́lára mi kó na mọ́ta wọn lágbára láti pẹ ikú wọ́n lára nu ṣòro bẹ́ẹ̀ ni wọ́n lágbára láti gbéra wọn dìde nígbà tásìkò bá tútọ́ bá gbéra dìde ọlọ́run ọba bí a ṣe dáadáa kálíbà wà nú àwọn tó kó dùdú àgbógbó lẹ́yìn ọlọ́run ọba ti pèdùgbò rẹ̀ àsìkò tó ń kálukú lódúró láyé lọ́fàá tẹ́wọ́n sọ pé ilẹ̀ òṣùmọ́ra kọ́ àti ló làmá tẹ́mọ̀tò ẹgbẹ́ yìí mọ̀padà báyìí tó bá ṣe tóró mi àsìkò tó ń kọ́ ودي الله بابا دعت لا دعت طبعا نعم طولهم قال لا قال الذين كفروا وقال الذين كفروا إن هذا إلا إفك افتراه وأعانه عليه قوم آخرون فقد جاءوا ظلما وزورا وقالوا أساطير الأولين اكتتبها فهي تملى عليه بكرة وأصيلا كل أنزله الذي يعلم السر في السماوات والأرض إنه كان غفورا رحيما ọlọ́wọ́ bá dúpọ́lọ́ rẹ̀ tó fi ọmọ na ìsìlámù eléyìí tó wa áyà kùránì wọ̀nyí kùránì gan mọ̀jíza ńlá ni bẹ̀lẹ́tì miracle wọn níbi ọlọ́run tó síwájú náà wọ́n ti miracles àwọn tí ẹ̀yà nu àwọn máa ń lọ báyìí a máa gbọ́rọ̀ yà àmọ́ kùránì tí ń pè yẹn gbogbo tí ń wí irọ́ ni kọjẹ́ nǹkan mí ju irọ́ lọ ilé yìí ìtẹ̀rọ ohun àánà ohun àlẹ́ ikọ̀ ọmọ àkàrò àwọn ìgbè kan ní àwọn ikọ̀ àwọn ìbúrú àwọn ìjà wọn kan ni wọ́n ló fi kọ́ wọ́n kà fún ọjọ́ tó pé bẹ́ẹ̀ pé túmùlà àlẹ́ yìí bókọ̀rọ̀ tàbí àwọn àkàrò wọ̀kadì já ó <clears throat> zulman wọ́n mú ẹ̀bùsùn wọ̀ zúrà fíràn ìrọ̀rùn pa àwọn náà mọ̀kànlá àwọn kan wọ́n ma wọ́n ma Muhammad pé kọ̀mọ́kọ̀ kọ̀mọ́kà wọ́n ma láàrin ara wọn àmìnì wọ́n pé ọlọ́wọ́ bá ní ọkọ̀ọ́lọ́ asàtírò àwọ̀wọ̀lẹ́ ìfítẹ́rọ òye túnmìlà alẹ́ ìbúkọ̀tà wọ àṣírà wọ́n ní àwọn àtàn arájọ́ ni àwọn àlọ́ arájọ́ ni قل أنزله الذي يعلم السر في السماوات والأرض صفوا أنت سوى قرآن كاللان أنت سوى أما في البطوة أن سمع سلعي إنه كان غفورا رحيما الله أبا ناني أبا سوى أبا لك رجي أبا نكي الله مزا فرسي وادي ومزا كولاية القيام نعم وقالوا وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق لولا أنزل إليه لولا أنزل إليه ملك فيكون معه نذيرا أو يلقى إليه كنز أو تكون له جنة يأكل منها وقال الظالمون إن تتبعون إلا رجلا مسحورا انظر كيف ضربوا لك الأمثال فضلوا فلا يستطيعون يستطيعون سبيلا تبارك الذي تبارك الذي جعل في تبارك الذي إن شاء جعل لك خيرا من ذلك جنات تجري تجري من تحتها الأنهار ويجعل لك قصورا بل كذبوا بالساعة وأعتدنا لمن كذب بالساعة سعيرا إذا رأتهم من مكان بعيد سمعوا لها تغيظا وزفيرا وإذا ألقوا منها مكانا ضيقا مقرنين دعوا هنالك ثبورا لا تدعوا يوم ثبورا واحدا ودعوا ثبورا كثيرا وما وتليش nígbà wọn rí pé àwọn orí irú Qur'an mú wá àwọn gbogbo àbùkútà wọn wá àwọn orí lára alìbìtẹ́lẹ̀ wọ́n ma wá àwọn ọ̀rọ̀ tí ó ṣe kan ọ̀kọ́ ló máa rí abẹ́rẹ́ sóòlù wọ́n ní irú òbíṣẹ́ ọlọ́run olúgbòrè lóyìí يأكل الطعام ويمشي في الأسواق تنن جو تنن لو دعن وما إلى ذلك اسكين جبوا وما لعب الرسول يوا يوا تشاور لي يأكل الطعام تنن جو سجن جوني ويمشي في الأسواق ونن لو بو نرجع لو فاتوا ثم تجوا وافا كبني يجوا تمشي لو كان بيجوا تمشي لو تتعليل على ما شيء قال àwọn àwọn ọjọ́ sí ọlọ́ọ̀bà gbogbo àwọn ẹ̀rọ ọlọ́ba gbogbo wọn ní lọ́wọ́ ṣẹ́ lọ́wọ́ láwọ́lá àwọn òzìlá alẹ́ ìmọ́lákùn kan fún ẹjọ́ fún wọn fi lọ màláìkà kẹtàlú ẹ̀ àbí láwọ́lá àwọn òzìlá ilé ìmọ́lákùn wọn kúlé fún wọn fi sọ màláìkà kẹtàlú ẹ̀ pẹ́pẹ́ màláìkà yìí yẹ máa bá ìfọyẹ kóòrùn máa ònà àbúrà lọ́jọ́ máa tẹ́kọ́lọ́kọ́lọ́n sọ pé ẹ̀rọ fúlọ́sì náà àwòtẹ̀kọ́ ọ̀la òjẹ́ nà bí kò bí ẹ̀ ní ọgbà oko kan tó pé gbogbo ọgbẹ́ jẹ́ tiẹ̀ kò ní gbèjì ń dakọ̀ yóò máa ká bẹ̀ yìí ó lè yí akóró mi ní àdéhùnmájẹ́ bẹ̀ ọ̀kàlà lọ́ọ̀lì mọ́nà ìdí tàbí ọ̀nà ìlà rájúlá nàṣọ́ọ̀rọ̀ àwọn alábòsí wọn mọ̀ bí i ẹ̀ńtẹ́ ńtẹ̀lé fa arákùnrin kan tí ìdáńdà láàmú ni táwọn ọ̀ṣọ́wọ́ máa wù nìyí ó ń rò pé gbọdọ̀ rẹ̀ bó lọ́kàlà àmì sáà wọn náà wọ́n rú àwọn àpèjú tí wọ́n gbé kalẹ̀ فضلوا وصلوا فلا يتلقون سبيل أول منا ونفع نوان جري وما tọ́gbé wọ́n sọ nǹkan kalẹ̀ fàríjà wọ́n láàrin farawe òun ti ní nǹkan jíjẹ tẹ́gbé wọ́n sọ mọ̀lẹ́kà ní báyìí ọmọ ìlàdá ìbùkún gbogbo wà wọ́n bẹ́ fọ́lọ́ọ̀ba ìjọba ìṣẹ́ ajẹ́ alẹ́kà hayra min zalika jannatin tajri min tahtiha al-anhar tẹ́gbé wọ́n fún ẹ ọgbọ̀n oko ní aljanna táwọn akérèmọdé ń sàn ní abẹ́rẹ̀ ìjà ńlákàkó sóra bí kọjá ẹ̀kọ́lé àfínlákùn àwọn àfínlákọ́lọ́n kọ̀ọ̀kọ̀ tó wà wọ́lọ́ ọba kí ilé ayé kọjá rẹ̀ bí èfin aljanna lábẹ́kẹ́ wọ̀ tó gba gbogbo ilé ayé lọ lọ́fà tóbi mú wákà wá wákà sọ pé yóò máa gbú ilé ayípa sí ilé ìkan ni ìnálélá ibà adami fútẹ́rẹ́ tẹ́lápé ìdúnìyà wàhápò fítẹ́rẹ́ نبروا فيها فلما علموا أن ليست لأي وطن أدعي إسلام الله يجعل لك قصورا بل كذبوا بساءة أما كفروا أيها وبتالك يمن بني وانتك وعاتدنا لمن كذب بساء السعيرة bẹ́ẹ̀ ni a ti pèsè kalẹ̀ a ti tọ́jú kalẹ̀ a ti kóná kalẹ̀ fún àwọn tí wọ́n ń pè alkiyama nírọ́ iná gbóná ìdúrà àtùhùn tí náà ẹ̀ bá bí wọn lọ́ọ̀kan da ìlà ọlọ́bọ̀tùwà lérò náà ọlọ́ba ìmọ̀kánì gbà èyí ni wọ́n ti ń dà wá bọ̀ wá lọ́nà tó jìn iná yẹ ìsẹ́mi kàgá yorùbá ní máa hó yọ máa kùn mùzọ̀fíra yọ máa hó la ìlà wọ́n yẹ fi gbìnà mọ̀kánì dáyì kàtúmá sọmọ́fínà يوم أنا يكتف من لا إله إلا الله مكرمين هم سوى ملك دعوا هنالك ثبور هم أكبروا هم أكبروا إيه أروا لا تدعوا اليوم ثبورا واحدة إما كبروا كلوني وادعوا ثبورا كثيرا إما كبروا لك لك والله يعني ما جاي لك ما سوى لنيا لازم يروى أم الله mo máa sọ pé àdúrà ńlá ni àdúrà táwọn Yorùbá máa ti pé ọlọ́mọ ti wá ládọ́rùn mọ́tọ́ àdúrà yẹn dá púpọ̀ àmì ètò kújù náà ni àdúrà ti ànábì Muhammad sallallahu alaihi tó ní ọlọ́run bá ò yá mú òdodo lódodo kó sì fún alágbára ti tẹ̀lé òdodo yá mú òtọ́ kó dẹ̀ fún alágbára ti tẹ̀lé òtọ́ náà ọlọ́run já marọ́ nírọ́ kó dẹ̀ fún alágbára ti sí lọ́nà tó Bàbá ọlọ́sùnmọ̀ gbogbo oníṣẹ̀ṣẹ̀ gbogbo ọmọ ẹ̀fẹ́ àti ṣe gbogbo ẹ̀. Òun náà máa pé ẹ̀sìn Islam nìkan rẹ̀ sí ẹgbẹ́ kò takora wọn. Ó ní ìwà àmá àti ọ̀nà àdíjẹ àti múra ní ọjọ́ ìjọ oṣù fún mi. Sọ ibi ayé tó wá náà nìyí. Ó ní ọlọ́run pé iná nílá ìbáadá fótọ̀ náà ọlọ́run láwọn ẹ̀rú kan gbogbo wọn nílá àkàdì very very intelligent. Sẹ́lẹ́kù dúnìyà wọ̀kọ́ fò fìtẹ́ná. Àwọn kọ́lé ayé sílẹ̀ ń bẹ̀rù fìtínà ayé ayé. نظروا فيها فلما علموا أن ليست لأي وطنا وصل يا إلى ذا نظروا وابدأوا يا إلى ذا وقالوا لك يا إجو لم يجسن جعلوا عابدة واتخذوا صالح أعمال فيها سفنا wọ́n ní odò láyé wọ́n á mú ṣẹ́ rí wọ́n á sọ iṣẹ́ ọkọ̀ ìmá sókun ẹbí ìmá sílẹ̀ aláṣẹ́wàbà gbé rẹ̀ àwọn mẹ́ta kan bẹ tẹ́ pé mùsùlùmí ni wọ́n wọ́n ti mùsùlùmí kọ́ ni wọ́n dandan kó fi dáadáa sí wọn àwọn òbí rẹ̀ mùsùlùmí ni wọ́n wọ́n ti mùsùlùmí dandan kó fi dáadáa sí wọn ó di wa alábàgbé rẹ̀ mùsùlùmí ni tó ti mùsùlùmí dandan kó fi dáadáa sí wọn lẹ́yìn náà àwọn ẹbí rẹ̀ mùsùlùmí ni wọ́n àbí mùsùlùmí dandan kó fi dáadáa sí wọn ọlọ́mọdé àfọ̀rẹ́ yìí ọlọ́ọ̀bà ọlọ́ọ̀bà kó sí àmì قل أذلك خير أم جنة الخلد التي وعد المتقون كانت لهم جزاء ومصيرا لهم فيها ما يشاءون خالدين كان على ربك وعدا مكتوبا maf'ula ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò wà nípa àwọn tó wáyé pé wọ́n di ẹ̀yà tí gbogbo ẹgbọ́lọ́ ọba gbọ́ àgbà àkẹ́mẹ̀ gbọ́ ọlọ́run ni qul azalika khayrun pé àwọn tí wọ́n wọ iná yìí àwọn tí wọ́n máa kígbe oró nínú náà yìí tó ló fi dáa fún wọn ni am jannatul المتقون كأنبا رمضان يقلب أجاك أنه متقون ودين قالت لهم جزاء جو ما جاء إنسافوها ومصيرا أكتب دارتفوها لهم فيها ما يشاءون من الجنة يبون ما كانوا مالين من الجنة الله سبحانه وتعالى الجنة خالدين فيها هم وعبد ربي كان على ربك وعدا مسؤولا فلما بات الصديق سورة أولى سورة على ربي yóò ti gba àwọn mọ̀tẹ̀kóòn àwọn tó ń gbàwẹ̀ dáadáa àwọn tó ń kírun dáadáa àwọn tó ń tọ́jú àwọn òbí wọn àwọn tó ń mọ́ lọ́kàn tó mọ̀ tọ̀wé ìdè ògbò bíyà tó mọ̀ tọ̀wé ìdè olóríyà tó mọ̀ tọ̀wé ìdè asma wa sifat wọ́n ti dáadáa báyìí àwọn ni wọ́n wà ní àjẹ́lẹ̀ ń bẹ̀rẹ̀ náà ويوم نعمل ويوم يحشرهم وما يدعون من دون وما يعبدون وما ويوم يحشرهم وما يعبدون من دون الله فيقول أأنتم أضللتم عبادي فيقول أأنتم أضللتم عبادي هؤلاء أم هم ضلوا السبيل قالوا سبحانك ما كان ينبغي لنا أن نتخذ من دونك من أولياء ولكن متعتهم ولكن متعتهم وآباءهم معهم حتى نسوا الذكر وكانوا قوما بورا فقد كذبوكم بما تقولون فما تستطيعون صرفا ولا نصرا ومن يظلم منكم نذقه عذابا كبيرا أجوني يوم يعشرهم وما يعبدون من دون الله onídàkùn ọjọ́ àwọn òbílẹ̀ jẹ́wọ̀n yìí àwọn tí wọ́n sí náà ọba àwọn tí wọ́n gbọ́lọ́bà bọ́ì ọmọ ya gbogbo lẹ́mí dúnni ńlá àtàwọn tí wọ́n ń jọ́sì fún lẹ́yìn ọlọ́run ọba àtàkùn gbogbo ọjọ́ ọ̀yẹ̀kúrò àǹtùmọ̀ àdúlákùnmí ìbáyàdíyà àùlọ́à sẹ́yìn lẹ sọ̀wọ́n ẹrú nínú wọ́n bí láwọn òsà wọn lórí àwọn ọ̀gá wọn àwọn tí wọ́n ń dọ́bí fún àwọn tí wọ́n ń tẹ̀lé ní ìtẹ̀lé fọ́júfọ́jú amòhun gbọ́lò tẹ̀lé àbáwọn wọn sọ̀rọ̀ fúnra wọn kọ́lù subihana wọn ni a mímọ́ ni fún ọlọ́wọ́ ọba mímọ́ ni fún ẹ máa kánà yẹn bá gé lánà kò tọ́ lẹ́yìn wọlọ́ọ̀ba ولكن متعتهم وآباءهم ولو جبوا لأيه ìfàbọ́njọ́ àjọ́ ni pé àwọn ẹrú ọlọ́wọ́ bá púpọ̀ ọba fún dúkìá tó máa ń fi náà bá wọ̀ láì orí ńlá lọ́lọ́sọ̀rọ̀ tó lọ́pọ̀lọpọ̀ ṣètò ọmọ bí ẹgbẹ́ àdúgbò lówó lọ́wọ́ àdúgbò mọ́ ìlọ́lá ìmọ̀tẹ́lẹ̀kẹ́lẹ́ mọ̀tàtà ohun àbá àwọn mọ̀tàbọ̀ àtà nẹ́sù òṣùkìrà wọn fi agbọ́wàzì wọ́n gbàgbé pé wọ́n tẹ̀sí wà bí fún káwọn mọ̀ búrọ̀ wọn á àwọn tó wọ́n sùpò fúyà yìí ọlọ́mọdé àbá kòfò kábàbókò wọ́n pè lópòrọ́ ní máa tẹ́kọ lóòrùn pẹ̀lú tí a ń ṣe fún wa máa tẹ́tẹ́ ó na sọ́rọ̀ fẹ́nu wọ́la násùwà bẹ́ẹ̀ ni o lágbára àti yẹ ìyá kúrò fún wa kò yẹ̀jẹ́ tí ọ̀nà wọn lọ́kọ̀ bí àná ó dé ọmọ ìyá dúró ní nǹkan gbogbo tó bá sábò sínú yín ó dé nùsíkò àgbàbà kàbíra yóò jẹ ìyà tó tóbi ọlọ́mọ fi wà jẹ́ wá láyà tálífẹ́ àmà jáwà nínú wọ́n lè tẹ̀lé wọ́n lè bá wà nínú àwọn tí wọ́n wà lọ jẹ́ nàìjíríà náà mú. وما أرسلنا قبلك من المرسلين إلا إنهم ليأكلون الطعام ويمشون في الأسواق وجعلنا بعضكم لبعض فتنة أتصبرون وكان ربك بصيرا الله رب مساء سبيا لا يفهم رب أعوذ الله بقية النبي جاوين شيئا وما إلى ذلك الله وما أرسلنا قبلك من المرسلين الله يقول يقول يقول يقول يقول يقول يقول يقول يقول يقول يقول يقول يقول يقول يقول يقول إلا إنهم لا يأكلون الطعام يقول طعم مع الجنة احنا نجو ونجوام ويمشون في الأسواق ونلو ونتع ونرع ونلو جع وما إلى ذلك gbogbo àwọn ẹgbẹ́ ọlọ́wọ́ bá gbogbo wọn lọ́nà iṣẹ́ lọ́wọ́ gbogbo wọn ni wọ́n jẹun wọn bàbá wa àgbà òjíyà àkọ́kọ́ ànábì náà lẹ́gbọ́n náà lọ́tẹ̀lé bàbá wa ànábì àdà kápẹ́ntà ni olóògbìmọ̀kọ̀ ojú obìnrin ó ní ẹwà gbogbo àwọn ànábì wa tó síwájú rẹ̀ Idris tẹ́lá ni hayat ni obìnrin tẹ́lá ni àwọn gbogbo àwọn iṣẹ́ alẹ́bí lọ́nà ọba náà níṣẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ni alẹ́bí Zakaria Najjara ni kápẹ́ntà lòun náà obìnrin ọlọ́mọta àfọ̀rọ̀ ìwọ lọ́ba waja'alna ba'dakum fitna abakama àdáwò

ló sáti sùúrù ẹ̀mbọ̀ arínìdọ́tì ṣẹ́yìn ọlọ́ọ̀bá já gbàrìsọ́tọ̀ dá ọlọ́ọ̀bá ọlá Qur'an al-Karim ọlá la ilaha illallah náà èyí tá a kà tó ti dédé ọlọ́mọdá kàlẹ́ ti fọ ọlọ́ọ̀bá èdè jẹ́ mi sí ìgbà fúrújú ọlọ́ọ̀bá sànú wa láti alkiyama àárọ̀ wa ń tuntun ọlọ́ọ̀bá ní ọjọ́ 29 of Ramadan then ọjọ́ kejì ọjọ́ 29 jẹ́jọ́ Wednesday ni ọjọ́ kejì náà lábẹ́rẹ̀ láti ọdún ó di wà kìrìpá lọ pé jọba ìlàsọ̀ ọdún ara àìmọ́lẹ́ ọdún tó mọ́ lè rò yẹ ti dáàbí bẹ̀rẹ̀ àwẹ̀ pẹ̀lú pé wọ́n rí oṣù bá tó bẹ̀rẹ̀ àwẹ̀ tí ṣé wọ́n gbọ́dọ̀ ní àná fún wa ìgbà tó ṣe tó ń ṣe lé bẹ́ẹ̀ náà láàmàrí tí wọ́n máa wárọ́sù lóòjọ́ lónẹ́gbé ibi tọ́ọ̀sì lásọ̀tún kẹta máa tẹ̀lé ìfẹ́ náà kẹ́ pé àjọba ah, ìlàsọ̀tún ara ọ̀ orí ìjọba àti pé ká tẹ̀lé ọ̀rọ̀ àlébì sọ̀rọ̀sẹ́lẹ̀ àwọn náà gbọ́ pé pẹ̀lú yáàdọ̀rọ̀ lẹ́bílẹ̀ yóò kọlu fún àmù àwọn tó máa ń yapa súnà ní ìṣẹ̀lẹ̀ fún sórí ara wọn àti sí ibà òun fitna rí àwọn ìsí ibà òun azáàbùn àlìm kí fitinú bá àṣẹlẹ̀ sí wọn agbọ́mọ́gbà tẹ́gbọ́n àsọnù yóò àmọ́ ọmọ àti nífẹ̀ẹ́ nu wọn ọlọ́ọ̀mọ sọ wá nu ọlọ́ọ̀bà èyí tí a sọ tó tó yé dé ọlọ́mọdé kàrẹ́sì fún ọlọ́ọ̀bà èyí jẹ́ mi sí ìlú àfúrúdì ọlọ́ọ̀bà à ń rọ̀ wá láti máa bá ètò yìí lọ ká máa gbìyànjú láti ṣe sí ìṣẹ̀lẹ̀ ilẹ̀ àfúrúdì ìgbọ́n mọ́ ní ẹ̀wà bá ẹ̀rọ àpínlẹ̀ àdúgbẹ́lọ ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala àwọn tá ń tẹ́ ìrànlọ́wọ́ fún ètò yìí káwọ́dì kọ́rẹ̀ wà àkánú máa wa àkọ́kọ́ òkúti wà já isbank ní báńkì wa Umar bin Khattab ìsìlámì ló kọ àkáùntì àkánú máa wa 0569821 0569821 já isbank ẹ̀rọ ọlọ́wọ́ kan fún wa owó 5000 naira abdulrasheed abdulsalam olóyè fún wa ní five thousand naira irú ọlọ́ọ̀bá mi náà ti five thousand naira rẹ́ńtẹ́ oníkàmọ́dé akọ ọlọ́ọ̀bá mọ̀ wọn ọlọ́mọdé àwọn sọ́wọ́lẹ̀ sàn ọlọ́ Al-Qur'anul Karim ọlọ́ aláìlẹ́lá account number wọn kó bùtì wa Jaiz bank bank wa zero márùn six nine eight tó bá bí wà á dáhùn inshallah. assalamu alaikum wa gẹ́gẹ́ bí ah, àyà ti ti a kà kó máa tẹ́sì tó ń sọ pé ẹni tí máa yapa súnà níbi sọ̀sọ́lọ̀ nǹkan sọ̀rọ̀ ó wá jẹ́ pé èèyàn ló ní nínú fámìlì ẹni tó jẹ́ pé kò yí ṣe bí áàlì súnà ó sì mọ́ wáyàn wálé tó bá wálé tó sálámà yóò kàn já wọlé ní ìwọ̀n wọn sára pé nǹkan báyìí báyìí kí má bínú sí ọ̀rọ̀ ẹbí lágbára púpọ̀ àmá ìwà ní sílẹ̀ báwọn àgbàgbọ̀dá ọkú níkọ̀ lẹ́bìrì wípé kò ṣeré àlọ́ wípé wọ́n yẹra dáàlì òbí àwọn ìyẹn báyẹn pẹ̀lú ẹlẹ́gbẹ́ bá wọn sọ̀rọ̀ mo ń bá wọn kan sọ̀rọ̀ báwọn tó bí àwọn ẹbí wa títà wà kan lọ́sọ̀ láì fún títà ara wa ń ta ìrùbọ́ mo wá sọ fún ẹ pé mo ní ẹ mọ́tò pé láàjì ń ta ìrùbọ́ ìbálẹ̀ ìjọ́kẹjọ ogójì ọjọ́ pé kà máa gbé olùkọ́ ní kókó síbẹ̀ ara mú ẹ̀yọ́má kò torí kọjá pé ọlọ́wọ́ bá sọ́nù kùrán orí kẹrin lọ́tù nìta àyà kẹwà pé ìnàlẹ́gbẹ́ ya àkúnlá mú ara yọ pé mẹ́gbọ́nmá owó ọmọ orúkà làwọn olùkọ́ ẹ̀ ẹ bá gbé owó ọmọ orúkà níbi àbùsí nẹ́mà ya àkúnlá tó ní ìlú ọ̀rọ̀ ọ̀kan náà bá wà ní ọdẹ́nu àmì ìrù àà èwo ni nẹ́mbẹ̀rẹ̀ ẹ̀mí kọ́mọdínà mọ́ ẹ̀mí kúrò àwọn bọ́ọ̀sì ọkà ìdúrà káwọn àlejò mẹ́ ó mú a lọ́wọ́ ló bá sí quran ní gbogbo quran ló bá sí ló bá kà ló bá ní bùrá ìka ní kàkà ó fáyà ló fọ fáyà kọ fáyà ló ẹ wo ṣètò kò ní kó má jẹ àmàlà yẹn náà ó di tó kà ń gbé wọn fáyà ìjẹ́pọ̀ yẹ kó kó yàgò fún ọmọ ìfẹ́nu káwọn ọmọ ti fi ṣètò ọ̀lẹ́ wa ìṣàwọn àlẹ́ ti ṣètò ṣètò ọ̀sìn tó bá rí wọn lórí ọmọ ti fi ṣètò ọ̀dọ̀ àlẹ́ hmm. ni adìbẹ́sẹ̀ bí ẹbí àṣẹ sọ pé ntíṣẹ́ ni pé ká wá oṣù ká rí oṣù ká ti bẹ̀rẹ̀ àwẹ̀ tábà fẹ́ parí ẹ̀ náà pẹ̀lú rírí ni bó wà ní tàwọn tí wọ́n máa sọ fún wa pé pẹ̀lú ètò sáyẹ́ǹsì àbí àlè rí ní on 29 lóṣù nítorí náà kámọ́tì ẹ̀wulẹ̀ wá oṣù ní ipò àwọn ẹ̀fẹ́ ló ń tẹ̀lé àwọn sáyẹ̀nsì náà wà pé ẹ̀lì trọ́fì sáyẹ̀nsì kọ́lọ́pìtì àwọn sáyẹ̀nsì gan wọ́n wà pé ó lè fail ó di wà ọ̀rọ̀ tàbí Muhammad sallallahu alaihi wasallam òun làwọn tẹ̀lé pé tó bá di 29 lóòjọ́ Wednesday àmàwà oṣù tó wà bá ní fine

ọlọ́ọ̀bọ̀ fẹ́ fẹ́ nira ọlọ́ọ̀ fẹ́ ìnira kọ́láwẹ̀ ọlọ́ọ̀ lọ́rọ̀ fún ọlọ́ọ̀bà náà so ẹ má fẹ́ náà pé àdẹ́lẹ́ni ah, kó kúrò ọgbọ̀n ara ọ̀dẹ́lẹ́ kọ́lé kó kúrò tó bá fi twenty nine lọ dé tó bá fi rótù ìjọ tọ́ọ̀dù tí wọ́n pé àrótù lójọ àgbàwẹ̀ lójọ tọ́ọ̀dù àwọn àwọn lójọ friday ọdún méjì ọdún idil fitir àti ọdún ọjọ́ jùmọ̀nù ó di wallahu ta'ala tí ẹ̀bá wá nínú ẹbí ẹni tó fọ́ọ̀lì síbi àwọn tí ó di aṣágbàwẹ̀ pé náà ni tí wọ́n ń kíyàn níjọ́ pé akóǹgbẹ́ o ọdún làwọn sì akó ọdún lọ kìwà lórí kò sára fẹ́ gbà bóò ni ọdún gbà ní sọdún nìyí ọdún òṣùgbẹ́ ẹgbẹ́ pàtàkì ó sùn lánàá bí sọdún kan ọkùnrin mú ọdún kọ wá gbáwẹ̀ fúláàtì oníníwàjú tí wàá ti mọ́ kọ́ wá pẹ̀lú ẹ̀tọ́ fílẹ̀ wọ́n tó gbà àwọn tó lóṣù lánàá àti sọbílì fòtọ́n ní àwọn tó wọ́n lóṣù àwọn tó fọ́ àwọn sọbílì ní tí wáyé kúrò ẹ̀rọ pẹ̀lú ẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìbáàdù rahman nàwa alẹ́dínà yẹmsúnà alàrùdà àwọn wọ́n ìgbà kọ́ taba omi jẹ́ ìlúna kíni kọ́lù sàlámù sàlámù àwọn bá wọn jà ẹgbẹ́ bá wọn jà dáàmù tó wọn wá náà ní kíkẹ́ jà ẹgbẹ́ bá wọn jà wọ́n lè máa bó gorí rẹ̀ dá ọmọ mọ́ra pé àríyá ìfìdá ìmọ̀ ìyàwó di ìlà ṣẹta ẹ̀ ẹni tí bá lò tọ́rọ̀ tẹ́lẹ̀ ní àṣọ́kọ̀rọ̀ díjà náà ni ilé-ìgbò gírí òwì ilé-ìgbò gírí kò ní ìpínlẹ̀ ọ̀dọ̀ ọlọ́dún àṣìwá lóòótọ́ kó lóòótọ́ tẹ̀lé òótọ́ kálíbà jẹ̀rẹ̀ kàlùkìyàmà èyí tí a tàṣọ ní bí ọlọ́dún àkàrẹ́ tẹ̀lé ọlọ́ba jíjẹ́ ní sẹ́mi